وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتنا الحكمة وفصل خطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتفو الله وبعلا نجله أترى إكاتي جفو أسواج إدا ألفوا ألشفوا النبي ومحمد صلى الله عليه وسلم ìṣọ́lọ́n kún ọba náà bí náà tàwọn ará alẹ́ náà tàwọn sùpáàbà rẹ̀ àmì bá kó sànú àwa náà pẹ̀láwọn òbí wa àwọn àlùfáà wa àwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánú ẹ̀yí wa kò láti ọ̀kẹ́ àmà kíra tá ń kalá àrin magrib sí ṣáì lọ́jọ́ òní bó náà ni riyadu salihin ọgbà àwọn ẹni rí àbùtàwọn ẹni rí ọlọ́mọta fàánú ẹni báàbù fi takwa báàbù tí ń sọ pa àtakwa àdíyèsí ẹlẹ́kẹ̀ẹ́sánú báàbù náà láka wọ́n jẹ́ àdíyèsí 79 nínú riyadu salihin عن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم توكلتم على الله حق توكله رزقكم كما يرزق الطيور كما يرزق الطير يبدو خصاما ويروه بطانا رواه الترمذي وقال حديث حسن عمر سيدنا عمر رضي الله عنه أني يجشلون صلى الله عليه وسلم باب يقين وتوكل لك باب يقين وتوكل حديث لك صحابه فجاء 79 عن عمر رضي الله عنه كان سيدنا عمر ما خطاب رضي الله عنه تبارك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مبوت جشلون صلى الله عليه وسلم تبارك لو أنكم توكلتم على الله حق توكله تبارك ويبقى لولا تتوكلون على الله أبينا نبقى لولا لو أنكم تتوكلون على الله تبقى ما نبقى لولا ببيه Kama gbọ́gbẹ́gbẹ́ bí gbẹ́gbẹ́ ni a kì ti wà kún bó ṣe yẹ ká tọ́ka lè ní yẹrùzùkú kún kàmá yẹrùzùkú tẹ̀r kò bá ṣe azìkì fún yín bó ṣe ń ṣe azìkì fáwọn ẹyẹ ẹnìkò wá máa sínà jíjẹ mímu fún yín bó ṣe ń ṣe fáwọn àwọn ẹyẹ دارجة تجيو رواه الترمذي قال حديث حسن الإمام الترمذي لبا حديث ولا حديث لبا كوفي هملني ẹ̀rí yorùbá gan sọ pé ẹyẹ olóko ẹyẹ olódò ẹyẹ ń jẹ ìmọ̀ àyíká ẹ̀kọ́ ni àti dédé ọ̀rọ̀ àdẹ́bíwá Muhammad sallam tó jẹ́ kan lọ́wọ́ bá lọ́wọ́ annakum tawakkaluna ala Allah aka tawakkuli ẹgbẹ́ bá gbọ́kọ̀ lọ́rọ̀ bó ti yẹ kẹ́ gbọ́kọ̀ lọ́rọ̀ bá ni ọlọ́wọ́ bá la lọ́ka kó mo ma yẹ́rù tó kó fẹ́ẹ̀l lọ́wọ́ bá máa fún yíjẹ mímu bí ó ṣe ti fún yín bí ó ṣe fáwọn ẹyẹ àwọn ẹyẹ yìí tábùdó ẹ̀kẹ́sọ́àmà ẹ̀kẹ́máàsọ́à wọ́n kó lé ní ẹni bí ń pa láàárọ̀ ẹ̀kẹ́máàsọ́à wọ̀tẹ̀rọ̀ owó bí tọ́ọ̀nà ọ̀rẹ́ darí bí ẹjọ́ ti yó lọ́wọ́ àwọn tìrìmìrì ìmáàmù tìrìmìrì gbàdí ti ọ̀wọ̀kára àdìsùn hasan ọ̀rẹ́ náà tọ́zàhábù àwọn nàhárà ìmáa sọ àdúrà ní pé yóò kún ní àárọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sán ní ẹni jẹ́ pé ayé báwa mìíràn tún bò tó sí ní kàmínà jò tí sí kàmínà kọmọ bí kúmẹ́ bí yọ́rọ̀ jẹ́ o ákírò nahar bitana wọ́n yà dálé nírọ̀lẹ́ ní ẹni tí tó ti yó ayé mọ̀mílá tó bò tó jẹ́ pé ikú wọn ti kún fóúnjẹ. Number seven nọmba 80 ní jẹ́ nọmba 7 nínú báàbù yìí asáàbẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú báàbù yìí ana abi amara bara bin azib radiyallahu anhu wọn gbọ́dọ̀ bàbá amara bara ọmọ azib radiyallahu anhu kọ́ọ̀lù ọtọ́ báyìí pé kọ́ọ̀lù kọ́ọ̀lù rasulullah sallallahu alaihi wasallam òṣìṣẹ́ lọ́sọ́ báyìí pé ya fulani kìrẹ́lẹ́gbẹ́já ayé gbogbo ọlọ́lọ́ إذا نويت إذا أويت إلى فراشك طبعا لوري بادي لا بس لوري بادي لا لوري بصورة تقول اللهم أسلمت نفسي إليك رابع مبدئ من يلوى رجعت وجهي إليك بالوجود مقوي وقعد أمري لك مقبل أمري مبدئ يلوى ورجعت ظهري إليك مفهمتي رغبة لن تنسى كوسو يا موري

مت من ليلتي مت على فإنك إن مت من ليلتك مت على فكرة wọ́n lápá já bá ti àdúrà ikú tó sùn tó bá fi kú lóru yẹn ibi ọjọ́ yẹn kú lórí ojú ọ̀nà tó mọ́ jùlọ ojú ọ̀nà Islam ẹni asibáta asibáta kọ́ìrọ̀ tó bá sì jí láàárọ̀ ojú láàárọ̀ kò sínú oore Imam Buhari àti Muslim gbàdí sí wa òfìfẹ́ wa ti fi sọ yìí hẹ́yìn ni nínú ẹgbà wá mi tó wà ní sahih buhari àti muslim náà an bara àwọn gbọ́dọ̀ sí náà bara kala kala li rasulullah sallallahu alaihi wa sallam ìṣẹ́lẹ̀ sọ fún mi bara ni àmì ìṣẹ́lẹ̀ sọ pé ìlà àtẹ́ta madak àti àkùbá dídórí ibùsùn rẹ ìtàwádà wọ̀dó kalẹ̀ sirat kó sí àlùwàlá irú àlàlọ́tọ̀ máa ti fún ìrùn ثم اتجه على شكل ايمن لينا كوف كوس سلاء أخوته وقل بينك وذكر في المقال جاءنا آخر ما تقول قواسي أدواء ياتي بي اللهم بي آه اللهم أسلمت نفسي إليك أدواء يبقى وقع عليك وجعلهن آخر ما تقول ودوص بيني أسواء يقول ó di wa ẹ̀lẹ́bí tó kọ́kọ́ fi ní àwọn àgbà mi bẹ̀rẹ̀ yẹn máa ṣe ó di يجو كرسي يقول الله خلق الثامن ألا يكون بابه عن أبي بكر الصديق رضي الله عنه ثم سيدنا أبي بكر الصديق رضي الله عنه عبد الله بن عثمان بن عامر بن عمر بن كعب بن سعد بن تميم بن مرة بن كعب بن نوح بن غالب القرشي al رضي الله عنه هو سيدنا أبو بكر رضي الله عنه ọgbà àdífi wa àwọn nítorí àdífi sí ní abúkọ́ gbà wá mọ́nà àwọn àdífi kọ̀kẹ́ tó gbà wá náà ní eléyìí bí àdífi sáláìsì òun náà ọdún sáláìsì ọdún méjì náà lò láyé tó fi sáláìsì àti láti gba àwọn àti gbogbo àwọn tó ń tọ́jọ́ lògbà ní àwọn tọ́jọ́ lògbà pẹ̀lú àdúgbò ìlànà kò sí tó bẹ́ẹ̀ sọ sáàdì tí wọ́n tẹ̀lé táwọn náà fi gbọ́ yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa. naam wọ́n gbọ́dọ̀ sí ní abọ́kar sí jẹ́ radiyallahu anhu wa huwa wa abu wa ummu sahaba radiyallahu anhum àtún àti màmá bẹ́ẹ̀ Usman ni bàbá Usman ogan Abdullahi bàbá Usman wọ́n máa ń dá pé ní Abu Kuhafa bí wa àti mamẹ́ sahabi ni wọ́n lọ́n kan púpọ̀ kala nazartu ila aqdami al-mushrikin wa nanu fi dar wọ́n máa ta ṣe hijira ni nígbà tí ṣe hijira ni nínú àwọn wa nu ihò àpáta nínú báyàrú kéèkì táwọn wà jọ́nà àwọn kẹfẹ́rí wa anzur oní mo wo ẹsẹ̀ àwọn kìfìrí wọn lọ́wọ́ bàwá yìí nígbà wọn tí wọ́n ra ilaha illallah tí wọ́n lọ tí wọ́n bàbá yìí kí ní abọ́kà wọn wò wọn àdébì ti sùn lọ́n díẹ̀ sallallahu alaihi wa sallam wọn náà nù fi bẹ́ẹ̀rẹ̀ àwátì ń wà nù wọ́n um aláàrọ̀ ó sì àwọn wà ló kí wa báyìí لأبصرنا والله ويوا وكنا فقال ما ظنك يا أبو بكر اثنين الله ثالثهما رضواني وبكر ما جايا ما ظنك يا أبو بكر أبو بكر كيلو ليرو باثنين يمجك والله الله ثالثهما الله بالله كان عليه امام بخاري مسلم حديث واحد òru tí ṣe ní ọmọ ní tó bá ti fún kálíbálì bò ń títí òru àtàṣẹ ẹlẹ́ẹ̀kẹsàn-án báàbù yìí عن أم المؤمنين أم سلمى واسمها عين بنت أبي مية وزيفة المخزومية رضي الله عنها ثم أرمى ما وأم مؤمنين أم ذاك وعقوم ولوغا أم سلمى okọ̀ rẹ̀ gan jẹ́ hind ọmọbìnrin àbí umayya hudayfa al-mahzumiya anna nabiyya sallallahu alaihi wasallam idha kharaja min bayti qala bishara sallam inú sí sí kùnulé kùnulé rẹ̀ mọ́tò báyìí pé yẹ rahmukallah yọ́tò báyìí pé bismillahi tawakkaltu ala allah دول قلوبا مبقى قلوبا اللهم إني أعوذ بنا أدلة أو أدلة قلوب مدي صد مدي وصمينه أو أذل ما أو أذل من يسب من يقوم يسب أو أظلم أو أظلم من يتبد من يتبدني أو أجهل أو يجهل إلي من يقوم ولا مكة من يقوم ولا مكة سمي حديث صحيح ليس يعني رواه أبو داود والترمذي وغيرهما غيرهما بأسانيد صحيحة إمام أبو داود وبروات إمام الترمذي تعلمين أنه عفوني حديث قالوا اسناد فتريلة قال ترمذي حديث حسن صحيح حديث امام ترمذي حديث حسن حديث صحيح هذا لفظ ابي داود لم كاكايت ابي داود ذلك وان باب عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعني اذا خرج من بيته من قال يعني إذا خرج من بيته عندما صباح ما بيجي ما جدا النور بسم الله يرق ولوبا توكلت على الله بقى لوبا ولا حول ولا قوة إلا بالله بالسيابرك كسابر بنسو بك كسابرك لوبا قال له قديت أعوذ بها يفوك أحكمنا وكفيت أن تسيه وتوصل يتتوه ووقيت أعوذ بها بوراره و ويتناحى عنه الشيطان شيطان ما يغفلونني هو شيطان ما يغفلونني رواه أبو داود والترمذي إمام أبو داود وبحديث وقت الترمذي أدري وع المضافر يولوبا ولا أقراني أدري اسم جاء قاله بسم الله توكل الله ولا حول ولا قوة إلا بالله ليبوي أدري وع دي ما لي لنا وسديدي والله تعالى أعلم نعم كلاوي رواه ذنب أبو داود والترمذي والنسائي وغيرهم أما فاتوا بعواني أنامي قال الترمذي حديث حسن إمام الترمذي حديث حسن دال أبو داود فيقول يعني شيطان لشيطان آخر شيطان قال الله يدور بامبو شوف شيطان ميوم ما ليه ìwọ́n náà fẹ́ yà yóò kẹ́yìn fàlákà bí rẹ́jùlì ní gbóòrò fẹ́ ti pẹ̀lú arákùnrin pẹ̀lú kọlù yìí kàdù ó di àtọ́rọ̀ ti fi mànà ọkú fi ẹ̀tọ́ ti tó owó kí ẹ̀tọ́ ti dáàbò bò ó lórí wọ́n ti fi pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ kọ́ra fún ọkọ̀ fún dànù wọ́n di yé mùsùlùmí lágbára ju ṣètọ́n lọ bu àwọn náà láti حجنوك أنس رضي الله عنه قال كان أخواني على عهد رسول الله الله صلى عليه وسلم وكان احدهما ياتي النبي وآخر يه شريف أقول له سيدنا أنس كان أخواني على عهد النبي صلى الله عليه وسلم هم يا مجي فهم بلاي النبي صلى الله عليه وسلم وكان كان ما يأتي النبي وكانوا ما لو ليك ما ولو النبي صلى الله عليه وسلم ولا آخر يعترف يجي يقول له الشيء هو يعرف الجدني شيء هو الجدني شيء فشكى مغترف أخاه للنبي صلى الله عليه وسلم ìdóní jẹ́ wáyé في lè fi dọ̀rẹ̀ sun ọlọ́fẹ́jọ́ ìtí ní ọ̀rọ̀ mi àbúrò mi àbẹ́mọ̀ ìyá mi kí jẹ́ owó ní mo ní àjọ jẹ kúkọ kìí bá mi jẹ́ ọmọ ìrọ̀gbà rẹ̀ wọ́n lè rọ̀gbà kára láàlàkà ní ọmọ ẹgbẹ́ nítorí tí lọ́rọ̀ fi sáàlì kí fún nítorí fi ń dáàbò bò wa lọ́rọ̀ àwọn èèyàn yẹn wọ́n ò fojú dáadáa wò wá wọláyì kò sí jọ́bí ní àwùjọ àwọn tíráta àti ẹ̀lọ ẹlẹ́dàá ti fọ́kọ́ mẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó wà nú ẹ̀ ọlọ́run dúró kú báwọn ṣe rí wọ́kọ̀ tàdúrà táǹsì àti gbogbo ẹ̀ náà ni ó di wa ọlọ́ tó máa dáàbò ẹ̀bù wa ó di wa kọlẹ̀ aláka tó lùzọ kóbi bí tiẹ̀ ìjọba fi tẹ́ àdùkì fún wọn á kọ̀ọ̀bìnrin رواه الترمذي بإسناد صحيح على شرط مسلم إمام الترمذي لقبوي يعترف أي يكتسب أي يتسبب كوني شهواتي سيدي كتلا بيزيري هو والله تعالى أعلم باب الاستقامة باب يدوني دي رمضا موعدوني دي يلوبا باب كي يدوني دي سمي يكي مامي فلا هو طلو مامي شيطان yóò máa tìnà kí yàn mẹ́ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìṣesí pẹ̀lú oríṣiríṣi àwọn kankan ó di yé Allahu ta'ala fastaqim kama umirta ọlọ́wọ́ bá ń fún alábi sílẹ̀ ní gbogbo ayé pé dúó déédéé bá ti kọ́ láṣẹ وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تنزل عليهم ملائكة أن لا تخافوا ولا تأذنوا وأبشروا بالجنة التي كنتم تعدون نحن أولياءكم في الآية الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم كلهم جاوا نوع ما تمبع كل يولوبا يولوبا جاوا نوع توصل لي يولوبا ولهم صنوا آية لكم إن الذين قالوا ربنا الله أنا قال لهم أبرا لهم أبرا وطيب أن تقول لا إله إلا الله ثم استقاموا تتوعدوا لدي which means أما كان صوتهم لدي ṣùgbọ́n tó bá sọ tó dúró déédéé àfihàn yàrá bẹ́ẹ̀ kú rẹ́dọ̀lọ́ alẹ́ ìmọ̀láìkà mọ̀lẹ́kà mọ̀ sọ́kà lera wọn yàní àbí sọ pé àwọn mọ̀lẹ́kà sọ̀rọ̀ kí múdù bàtà dìbí báyìí nínú ìdílé ìfìrí àwọn mọ̀lẹ́kà yìí múdù bàtà báyìí nínú ìdílé àwọn mọ̀lẹ́kà yìí wọ́n lọ nínú ojú gbogbo ojú wọn bọ́lẹ̀ ọlọ́run jí káwà nù láńlá tàkàfù ọlá tàhàdá mọ́bàá ní ọjọ́ bẹ́ẹ̀ sílẹ̀ lẹ́yìn ọlọ́run níbàjẹ́ lọ́fọ̀ adáwọn afá súnà sọ pé nínú àpẹẹrẹ dáadáa ká máa ti bá wọn ẹni rẹ pé ẹyin wọn ìbàjẹ́ ẹyin wọn ìbàjẹ́ àpẹẹrẹ dáadáa ni ó di yé ọlá tàwọn àbṣírò bèrè jẹ́nà lẹ́yìn náà wọ́n fún ní ròdùnú àjẹ́nà kò ọmọ ẹ̀wọ̀n pé nánú àwòlẹ̀yà okùn fi àyà ti dúnìyà awala alábàárin yìí awala ní ọ̀rẹ́ yìí awala pẹ̀lú yìí olùfẹ́ yìí láyé toríjù kí tí ó yà àkọ́lá àmàláìkà ìbáyìí tó jáwà náà tó sórí rẹ̀ gbogbo tí wọ́n fẹ́ ní màrí gbogbo tí wọ́n fẹ́ ní sẹ́kì wọ́n fẹ́ ní màrí mẹ́ gbogbo tí wọ́n fún ìmọ̀jọ́ ti yín tuzulan igbalejo lado dolorun mi nkan fori lado dolorun ba ba ba fori ji balanu to ja wa na so lo gbalejo lado ba وقال تعالى ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون اولئك اصحاب الجنه خالدين فيها جزاء بما كانوا يعملون الله جاوا من ولبا ولان ان الذين قالوا ربنا الله او انتم تقوا بالله ولا نوبا وان ثم قاموا تمدون فلا خوف عليهم كن يسقافون ولا هم يحزنون كن بجد أولئك أصحاب الجنة عمين لما تروا الجنة خالدين فيها وعنبل الدري جزاء بما كانوا يعملون يوم جتها فوش نوت بزلاي التوحيد وإيمان وإيمان ìkínú wọn ìsìnkú àwọn òbí wọn ìsìnkú ẹbí wọn ìsìlẹ́dà ìsìláwà wọn àti ìsìnkú ẹ̀lọ́ tó bá kàwá kún wọn náà bá àdìs nàmbà 85 àná àbí amúrú wàkílà abu amara sufyan ibn abdullahi radiyallahu anhu qala ngwalo abi amru ngwalo abi amrani sufyan ọmọ abdullahi ọlọ́nkùnrin kala qultu ya rasulullah قل مصدقه الجلوبة كل في إسلام قولا لا أسأل عن أعانا غيرك صدقك منه إسلام تنجلك منه يجب أن يبدأ الله منك قال كل أدمس أقول بايك لي آمنت بالله ثم استقيم قال وما بقى لي مكوس دولي وآمنت بالله بقول ما بقى واستقم ثم استقم من أين قدودي رواه مسلم إمام مسلم بعد سواه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قربوا اما اسمولوا با اما اسمولوا با اما اسمولوا با تجدوا الدوديدي الدوديدي واعلموا انه لن ينجو احد منكم بعمله كوا ما كان ملاجو كان كانوا يقولوا لا بي يا لو با نو ساري غنبار كما نينا pẹ̀lú iṣẹ́ rẹ̀ قالوا ولا أنت يا رسول الله ما صحابة عود بيك أتولوا جلوبا قال ولا أنا عود بيك إلا أني تقبلني الله برحمة منه وفضله من يلوبا تستعمل يميك وأتي ولارك أما فهمنا يا أنا كوات يلوبا أي أي والمقاربة على القصد الذي لا بلوغ فيه ولا تكثير هنالك ما اسمه لوبا ẹ má ṣe àṣejù ẹ má ṣe àìṣe ètò ó lè wọ sábẹ́lú alẹ́ ìsìnkọ́ọ̀mà ọ̀nà nìkẹ́ dúró dédé wọ ìṣọ́ àbá kó ṣe dédé ìsìnkọ́mọ́dà ni ọ̀rẹ́ yẹlbẹ́sọ̀ ni ọlọ́ọ̀tì bí ní kó ó ti wọ́n wẹ̀ الاستقامة اللزوم طاعة الله تعالى ما فاهم فقيت ما استقامة كود بلولي ẹlùmùzùm láàdá ìmọ̀ ní tọ́lọ́ọ̀bá lọ́ọ̀bá lánàá alámọ̀sí lọ́ọ̀bá ni ìṣòro ni bà nira ni ìyàbọ̀ bá kan náà ó di mẹ́mì mẹ́mì kò ní tọ́lọ́ọ̀bá ó di iṣẹ́ adam rahimahullah ó ní àwọn ẹrú ọlọ́ọ̀bá kan wọ́n dúró débi wọ́n máa bọ́dẹ̀ ló ti dùbí lá wọn ò chẹ́ǹgì ó ní màmí kí ni mò ń ṣe wáàzí ni ìchẹ́ǹgì ìsìn ní chẹ́ǹgì bí máa fi kú náà kílẹ̀ múnà rìjálù tàràkùnlá máa tàràkùn máa àdúlá wọ́n mú tẹ àdín tó mọ́lá ọ̀sẹ̀ mínú ma ń kọ́dá náà àbáwò nínú ara tó ti kú lórí ẹ̀ ọmọdé ọmọ yẹn tó lè àwọn kan rìṣẹ́ ní ìlú ìrìṣẹ́ báyìí tó ní mo rìṣẹ́ báyìí ní ìlú mi ni ìgbàlá kan ní wàhálà mi gidi ọmọ alágbárí ọmọ àbádàlú tàbílà ó ní wo change mi náà change àbí mo change tẹ̀mọ́ ọlọ́ọ̀ change tẹ́bọ̀jáwà náà change ọlọ́ọ̀ sí àlọ́ ọ̀bá yẹn lè

adama ne girman kai ilmu girma kai ku bi dabi lafi ku girma kai mafi yawa ne ina mu girma sai ga ba ku yi wata shi ba wa wa girma kai re ya da ba ya ba da dari o pa o <laughs> pa fa le modu ẹ̀yin ri ọmọ tó rẹ̀ kẹ́ mú wálé kí wọ́n tó lè mọ́ wálé kí wọ́n hmm. ẹni lọ kí kò ní bá rọ̀ hmm. àwọn àti àwọn ọmọdé kí wọ́n wá lù wá hmm ó ní ọlọ́wọ́ rẹ̀sẹ̀tì sí Sheikh Kamal olóòlùwọ́ rẹ̀sẹ̀tì sí Kamal ní ọmọ ń pàdé Sheikh Kamal àbúrò àwọn ọmọ ilé kí wọ́n tó dáǹkó wọ́n lẹ́yìn mọ́ ẹ̀ lójú ti ẹ̀ lábà fẹ́yìn dáǹkó la ìlà ẹgbẹ́jọdá tẹ́gbẹ́ ni káàbà àwọn ọjàlàbíà káàbà àwọn ọjàlàbíà kẹwàá gbọ́dá arájọ ọjọ́ wọ́n ti kí pẹ̀lú àfáà yìí ẹ̀ ti dáadáa fún ṣéwù ẹ̀ṣẹ̀ ọlọ́run kó wa pọ́n sí adamu bàbá yẹn ọ̀rọ̀ ìfọ̀n afánilẹ̀ yorùbá ọ̀rọ̀ ìfọ̀n afánilẹ̀ yorùbá ó tẹ́ máa fánilẹ̀ yorùbá kẹrẹ àwọn ẹ̀kẹ́lẹ́ àfẹ́ àkáǹtì ọmọ ìlà dalek sábà bá wọn ti kíkà kiri àfin náà tẹ̀yìn nálẹ̀ fún ọmọ ìlà dalek. نعم أنا مضاعف الولوبة قال العلماء معنى الاستقامة لزوم على طاعة الله تعالى دائما كما لزوم تلك قالوا هي من جوامع الكلام هو انا وروح حقوق فرجل صد ما حقوق هي النظام الامور اناني كان لتنطلع العمريه وبالله التوفيق كل ما فيكم كده ده متبرعاتكم كده ده نعم ماذا قلت نستمر no. oh. باب منه باب منه باب منه باب التفكر باب كما رنو في إذاعة عظيم المخلوقات الله تعالى نفتسو بي أوان الدولة وبطوك جلو فنا الدنيا أتتنى بالله لي روني لي كيف تاني وأعوال الآخرة أتوان سيسي يوم القيامة وسائر أمورهما أتوان العمل إليات القيامة مينا تكسير النفس أتي إمام بكم يكرو كي ينتبه كي ينطلفتك بتحذيبها كي أقومي لك وحملها على الاستقامة كي أقومي كدوري لي وما أقوم ما ممكن أكاكي وما نسي عليه الله تعالى قل إنما أعيذكم بواحد الله سبحانه وتعالى سبحانه بيقول هو إنما أعيذكم بواحد بعض الكلام وفيفا الكلام وفيفا أن تقوموا لله مثنى بعد الله يبدي إمانة نوبة وفرادة بعد ولون إمانة نوبة ثم تذكروا لينا تتوارنوا بكما يدعو نوبة وقال تعالى إن في خلق السماوات والأرض اختلاف الليل والنهار لآيات لأولى الباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باتلا سبحانك أقلنا عذاب النار ọlọ́wọ́ba ṣùgbọ́n wọ̀tàrà pé dájúdájú inú dídá sẹ́mà sílẹ̀ àti dájú fúnra wọn òru àti ọ̀sán a ó tó àwọn tó máa ń tẹ̀lá tí ọlọ́wọ́n bá ní lórí ìdú wọn lórí ìjòkó wọn lórí ìbùsùn wọn tó lè ronú nípa ilé sọ́mà àti ọ̀pọ̀ ọlọ́wọ́n bá wà ó wọ́n lọ́pọ̀ ọlọ́wọ́n bá ọ̀dọ́ ọ̀dílé fèrè subhana títí fún ọlọ́ọ̀bà kàràtà àlà afẹ́láyé kúrónà ilẹ̀ ibìlì kan ìfọ̀ kọlẹ̀kọ̀t wọ́n ti ẹ̀yẹ̀ wòlí sí ràkúnmí àti dẹ́ẹ̀ni igi ẹlẹ́gùn àwọn gbígbà ti fi ẹlẹ́gùn ó ní kàfún máa jẹ́ tiẹ̀ ṣé máa jẹ́ ni ó di wa ìrọ̀rùn ní ti máa jẹ́ fún níbi ẹgbà ńlá sí ìjì wa ni ó di ọlọ́run ọlọ́run afẹ́lá ayé ń dúró ilẹ̀ ibùlẹ̀ kéé fọ́ kọ́lìkẹ̀t ẹ wo bọ́dọ̀ ti dáná fún mi ni bẹ́ẹ̀ ni sheikh albani rahimahullah ni front wheel drive lára kúmi lára kúmi ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ wájú rẹ̀ lọ́wọ́ lẹ́yìn ẹgbẹ́ àwọn ẹran yòókù ọwọ́ wọn lọ́wà ní àwọn lọ́wọ́ wájú àwọn wà lẹ́yìn àmọ́ràn kún fún wíl drive ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ wájú lọ́wọ́ pé olólè sáré lórí yẹn kò sí ẹranko lọ́tún lè sí lórí yẹn ó di àwọn ẹ̀kọ́ tó máa ń ṣe ó pè ní ẹ̀rọ ìrìn ìrìn máa fẹ́ràn lẹ́yìn àmọ́ràn kún yóò máa lọ speed lórí yẹn kò sí pé lọ́sẹ̀ wálẹ̀ kó lọ́sẹ̀ dáa nù ẹlẹ́sẹ̀ wálẹ̀ báwo ẹ̀sẹ̀ rẹ̀ tó ẹ̀ẹ́rìn ni

tí kò yẹ kẹrin lórí ilẹ̀ ní kẹ́ wo àwọn ìṣẹ́ ọlọ́ọ̀bá lórí ilẹ̀ bí kí ìṣẹ́ ìṣẹ́ ọlọ́ọ̀bá ìṣáàlù àkàtọ́ lọ sí ibi tí wọ́n pa àwọn èèyàn ànábì lóòtù sí ìṣọ́lọ́ ń pa àwọn èèyàn ànábì lóòtù sí tọ́lọ́ gbé wọn lọ sọ́mọ́ tọ́lọ́ dorí ọkọ̀ lọ tí wọ́n débẹ̀ ó dúdú bí àfi sun náà ni ó ní kíkò pọ̀ sí fún ọlọ́mọ bínú sí ọlọ́mọ naam wọ̀lá àyàtò filibabu kìtìra àwọn àyàtò wà nù báàbù ipò ọmọdé hadith hadith sabik títí wọ́n bẹ̀rẹ̀ ní hadith tó lọ pé alakaisu mandela nafsau ọjọ̀gbẹ́lẹ̀ ní máa fi kàrà rẹ̀ máa sẹ́sẹ̀ ìyẹ́yìn kìlì mọ̀ náà fi kí báyìí tí wọ́n ti mọ̀ wọ́n yìí báyìí wọ́lá ìkókò mọ̀ náà fi kí ọlọ́ọ̀bà sanu wala àti alkiyama wala qur'an alkarim wala láìlá báàbù yẹn parí nù wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu